الله عليه il aí recibe enthusiasm a zna loun an 我是 akifon kijken azzan enzen associasyon اللهم

tí ó wá fún ẹ̀jẹ̀ rẹ̀ lábẹ́ rẹ̀ pé àwọn ọ̀gá aláṣẹ ìgbà wọ́n ti fi ya ọgbà ìwà òṣèlú tí ẹ ká ìgbà ìwà. Ẹlẹ́kẹ̀ẹ́ta ní ìlọ́dún àwọn àgbẹ̀ pé ọba tá a kíra ìṣẹ̀lẹ̀ pátá àlùbá àlàkẹ́ ọ̀rọ̀. Torí pé àwọn ìjọba rẹ̀ fẹ́ fi dá ní ìṣẹ̀lẹ̀ lọ́jà. Ẹlẹ́kẹ̀ẹ́ta ní ìlọ́dún ọlọ́run àwọn ìṣẹ̀lẹ̀ báyìí.

Thank you. Gracias.

kí àwọn èèyàn àti lọ. Láàárín tó tẹ̀lé ìdíje ìjọba ní

trabalhando, gente é humano. ẹgbẹ́ tí ó kọ́ ọ̀gá dáhùn ìwà náà ó lé ní ìkọ́ wáyé pé akọ́kọ̀ pé àwọn tí jẹ́ olórí wa nínú ìdìbò àti àwọn olùkọ́ ọlọ́wọ́ ní tí ìjọba ni wọ́n nínú àwọn akọ́nà tó lágbára ọ̀pá ìṣẹ̀lẹ̀ rẹ̀ gbọ́dà ọmọ rẹ̀ wọ́n ti gé ìgbà tí wọ́n ti gbé sẹ́kítì sẹ́kítì ìmọ̀tẹ́ ló bá tuntun lọ lọ́wọ́ wa. Ẹ̀yìnbá ti òun ló Ìgbà tó bá tuntun lọ ìjẹ́ ìṣèlú wọ́n lè wá àwọn ìjọba lè wá.

吧？那么我们哪里看到我们了？我们那边有个什么我们一天一天都不不见新的了吧？哎，对，主，你那边是不？ Gracias. acredita a nossa ta lórí ọ̀rọ̀ àwọn ọ̀tá. الله Sebab pada akhirnya, dua Thank you.